àwòrán kejì ọ̀ràn ọlọ́run ìwé ìyí à ń náwòrán tẹ ìyá ìwé ìyí jẹ́ bíbélì ìyá nípa ọ̀ràn ọlọ́run ó họ́kò yá nípa ọlọ́run àti ìpọ̀nà ọlọ́run ìhẹ́ bọ́lọ́run ti hẹ́ gbogbo ni ọlọ́run hẹ́ gbogbo ni ìhun màá hẹ́kùn họ́kò yá ìyá nínú ìwé bíbélì tẹ́